واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون واعلموا عباد الله أن للقبر والمقبرة في الإسلام أحكاما تخصه ويجب على الإنسان المسلم معرفتها والعمل بها قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم قتل الإنسان ما أكثر من عيش خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره عباد الله فكيف لا يخوض الإسلام في الحديث عن مسائل تتعلق بالقدر إذ هو من منازل يجتازها الإنسان قبل وصوله آخر المطاف فحياة القبر ثابتة بالكتاب والسنة ألا وهي حياة البرزخ قال الله سبحانه وتعالى حكاية عن الكافرين عند الموت أعوذ بالله من الشيطان الرجيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما ترك كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم البعثون عباد الله يجب على كل مسلم الإيمان بنعيم القدر وعذابه وأن القدر روضة من رياض الجنة لمن أطاع ربه وحفرة من حفر النار لمن عصى عباد الله إن عناية الإسلام بالقدر سد لذرعة الإشراك بالله ذلك بأن أول ظهور الشرك على سطح الأرض كان من تعظيم القبور وتقديسها والبناء عليها والتبرك بها وبمن فيها وعن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اشتد غضب الله على قوم اتخذوا قبور انبيائهم مساجد وكان النبي صلى الله عليه وسلم يدعو الله قائلا اللهم لا تجعل قدري وثنا يعبد وكم من قدر عباد الله تحول معبدا ومعبودا في زماننا هذا نسأل الله السلامة والعافية أدقى فعلون أتفي أتفعلون بني ọlọ́wọ́n ọba tí a dúpẹ́ fún ọ̀nà ni ọba tí ó lọ́pẹ́ tó sì tó ọpẹ́ gbà lọ́wọ́ nìkọ̀ọ̀kan wa ọba alágbára ni ọba ológo jùlọ ni ọba mo tó ṣe wọ́n ṣe ṣe ìṣẹ́ni tí ó bí ìrọ̀lọ́wọ̀n àlà adúpẹ́ ìbẹ̀ra èyí tó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa láti ìjẹjọ́ títí dàsìkò tààrà yìí ọpẹ́ ni fún ọlọ́run lórí ìdẹ̀ra islam ọpẹ́ ni fún ọlọ́run lórí ìdẹ̀ra àlàáfíà ọpẹ́ ni fún ọlọ́run lórí ìṣekò ń gẹ́ ìrúngbà wa pẹ̀lú tọ́lọ́run fẹ́ fún wa amọ̀rírì tọ́lọ́run ṣe fún wa adúpẹ́ awálékún dáadáa ọlọ́mọ́sẹ̀ ìṣàlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa mo jẹ́rìí nítòdodo pé kò sí ẹnìkan tíjọsìn tọ́ sí ní sámà àti ilẹ̀ àyàfi ọlọ́run nìkan Allah bó ti jẹ́rìí pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba Allah ní ṣe ẹrúsìn rẹ̀ sínú pẹ̀lú ọlọ́run bá ní ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ́ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà gbogbo ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrúsàn ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba tó dá wa ó jọwọ́ wa bá ṣe máa ń wé ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ òun náà ni pàtàkì ìbẹ̀rù ọlọ́run ákìrún ni agbáwẹ̀ ni ayò zaka ni ákìrún ni alókè ni gbogbo ẹ̀ pátá tí bẹ̀rù ọlọ́run bá ti kúrò ń bẹ́ẹ̀ òfò ọlọ́run ọba khairu wasiya òun náà ni àsọtẹ́lẹ̀ èyí tó lóore jùlọ ìbẹ̀rù ọlọ́run dọwọ́ wa o ka ká bẹ̀rù ọlọ́run ní ka ká bẹ̀rù ọlọ́run ní gbangba ká páyà ọjọ́ kan tí wọ́n bẹ nìkọ̀ọ̀kan wa padà o ẹjá bẹ̀rù ọjọ́ náà ọjọ́ tó níjọ́ tí irọ́ òṣè pa níjọ́ tí ara òṣè fi pamọ́ yẹ́wò mọ̀ tó dúlẹ̀ sọ̀rọ̀ níjọ́ tí àṣírí gbogbo wọ́n tù níjọ́ náà abẹ́lẹ́wọ̀n bá ń tóbi rẹ̀ ọlọ́run mẹ́jà sẹ̀sìn jọ náà ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ó dọwọ́ wa ẹ̀yẹ àbí ibi tí a ń sìnkú sí sáàmù sí igbó tẹ́ ó mọ̀ ní àwọn ìdájọ́ èyí tó rọ̀ mọ́ nínú Islam Islam ẹ̀sìn adéborí ni ẹ̀sìn tó dá sí gbogbo nǹkan pátá nínú àlámọ̀rí wa èyí tí ó bá yé wa ká máa béèrè àìmọ̀kan sí lọ́wọ́ tí ẹ̀rí dá ń pè ní alkọ́bù sàárè àbí igbó tẹ́ táàmà sùnkú sí táàmà sí mọ́kọ́bá àwọn ìdájọ́ ń bẹ tó máa yìí ta sọ yìí nínú Islam ọ̀rọ̀ yẹn sì ní fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí ká mọ àwọn ìdájọ́ wọ̀nyí ká mọ àwọn òfin tọ́rọ̀ gbà yìí sàárè ká àti tẹ́ ká sì máa ṣiṣẹ́ tọ́ kìí ṣe gbogbo ẹni tó mọ àwọn òfin wọ̀nyí o. kìí ṣe gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí lọ́mọ òfin tọrọ mọ́sàárè kìí ṣe gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí lọ́mọ pàtàkì ìgbòtọ́ nínú Islam bákan náà kìí tó wá ṣe gbogbo ẹni tó máa náà ni wọ́n lò ó ọ̀rọ̀ yẹn ló jẹ́ fún wa ká gbìyànjú ká nímọ̀ nípa ilé ìkẹyẹ nìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bá a ṣe ń béèrè lórí pé tá a bá bímọ kílẹ̀ sí ní àṣẹ láti jọ tí ọmọ ti dáyé títí dújọ́ kéde bá a ṣe ń tojú kòkòrò pa fẹ́ mọ́ tá sì fẹ́ máa mú lò bẹ́ẹ̀ náà ni ó yẹ ká sojú kòkòrò ká nímọ̀ nípa tó kẹyìn ẹnìkan kan wà sáré ilé ìkẹyìn gbogbo wa ni ọ̀rọ̀ yẹn ló jẹ́ fún wa ká mọ ẹ̀kọ́ tó rọ̀ mọ́sàárì ká mọ òfin tó rọ̀ mọ́sàárì kódà tóbi bá ń páyà lórí àwọn ọmọ tó ń fi sílẹ̀ nípa pé wọn ò dúró tó bó ti tọ́ àti bó ṣe yẹ nínú ẹ̀sìn kò sí láìsí kóbi ọkọ̀ wà síyà kókó àkọọ́lẹ̀ wípé ti bá jáde láyé báyìí ní kẹ́ẹ̀ ti fi sáré ni àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì torípé mélòó mélòó lẹ́nu tó sin lọ́run láyé nítorí tó jáde láyé bálabàlá ni wọ́n ti fi sàárè rẹ̀ bálabàlá ni wọ́n ṣe ètò sísìn bálabàlá ni wọ́n ti jànáza rẹ̀ eléyìí bùkátà béèrè fún kí a ta gbogbo àwọn tá a mùsùlùmí lólobó ká mọ àwọn ìdájọ́ àwọn òfin tó rọ̀ mọ́ ilé ìkẹyìn wa àwọn àṣà pálapàla tí Islam ò ní nǹkankan fi ṣe láyúgbìn wàlá yúsmínú mìjọ láyúgbìn wàlá yúsmínú mìjọ àwọn ìṣesí àwọn àṣà tí ò mú àǹfààní kankan bókòó tí ó sì máa fà ní kankan bá àwọn ará lóòkú èyí tá a gbájúmọ́ láwùjọ wa látara ìkọ́ṣe àwọn tá a tí wọ́n ń ṣe àsìkò ti tó kó ní kálukú ọmọ ìfẹ́ ò kókù mùsùlùmí ó kú kálọ lọ ya àwòrán rẹ̀ sínú kàlẹ́ndà àbí sínú awọ kan ká máa lẹ́ kiri àdúgbò àti ká gbé sí àyè tí gbogbo àwọn èèyàn ó ti máa rí bóyá wọ́n gbé síbi àwọn pátákó ajúwe ńlá tó ń pè ní billboard káwá gbé inna lillahi wa inna ilaihi raji'un erin er-, wọ́dù ẹ̀kìní kàṣùgbá àwọn agbáwòrán àfáà ọgbẹ̀ síbẹ̀ ẹgbàwòrán aláàjì ẹgbẹ́ síbẹ̀ ẹgbàwòrán ẹ̀yà súnà ẹgbẹ́ síbẹ̀ jẹmọ́ rí o eléyìí tí a ti fọwọ́ báyàn lẹ́rin níbi àwọn àṣàkáṣà táwa mùsùlùmí náà ti rawọ́ mọ́ tàbẹ̀rẹ̀ sí ní ṣe ti kú ni wọ́n ti wa àwọn tí wọ́n bá sì ń ṣe ẹni kí wọ́n tọ́ka síbi tí wọ́n ti ní kí wọ́n ṣe nínú ẹ̀ṣẹ̀ wa àwọn náà lórí kankan mú wà wọ́n ti sọ ẹ̀sìn wọn di ibi ayé bá yí sí káwọn náà yí síbẹ̀ ẹ̀sìn Islam ọ̀tọ̀ lọ́rìn ni o ọ̀tọ̀ lórí ní Islam gbogbo bá a bá ti ń ṣe ó gbúdọ̀ wà níbàámu bọ́sẹ̀ mọ́kàṣe kódà mùsùlùmí tún bá ti wọn débi wípé wọ́n tún lọ gbókù mùsùlùmí sínú mọ́ṣúárì wọ́n gbé lọ ní yìnyín lẹ́yìn oṣù kẹfà wọ́n lọ gbé ń bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní kí ìyìn ara kiri wọ́n wá máa fi bí wọ́n lé ń jù sọ́tù ni wọ́n máa jù sósì jẹ̀mọ́ ìyàwó ló tó bá fọ́kù. ó ṣe pàtàkì kí gbogbo òbí tó bá ti mọrú àwọn ọmọ tó fi sílẹ̀ ọmọ tó jọ máa retẹ́ sí yé kódà bóòbù bá fẹ́ kó ṣe bẹ́ẹ̀ tó ń bá lọ tán ọmọ tẹ́sí yóò ní bẹ́ẹ̀ ìtẹ́sí ní ká ṣe fóbi ẹni oníwó ṣe ṣùgbọ́n òbí tó bá ti ń kẹ́fín báwọn tó ń fi sílẹ̀ wọ̀nyí ó súnmọ́ kábẹ́ tó ń níṣekúṣe tó ń bá lọ tán kó kọ wà síyàwó kó kọ wíì kó kọ àkọọ́lẹ̀ tó ń bá lọ tán kódà ó lè kọ́ọ́lẹ̀ kó lámarí kò ní kó kírun sóun bóun ò sí láyé bẹ́ẹ̀ bá rí láàmà ní ẹni báyìí bí ò bá sẹ́ni báyìí ló ẹ̀gbọ́ ẹni báyìí yóò lè sọ tó bí èèyàn bíi mẹ́rin bákan láàmà ní ikọ́ bí ò bẹ́ẹ̀ kẹ́ni báyìí ó wẹ̀ pẹ̀lú ṣe ń lọ ó mọ̀ ẹ̀kọ́ ní kálukú kọ ọmọ ń kẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ bí mùsùlùmí ẹ́ẹ̀dẹ̀bí jìnísà mùsùlùmí mi omi ó ti bẹ́ẹ̀ lè máa jábọ́ lójú yàn bàbá tó kírun tó fi bẹ̀rẹ̀ láyé wọ́n wá ń ṣe jìnísà rẹ̀ bí jìnísà ẹran bí bàbá jábá kú inna lillahi ọ̀rọ̀ sàárè ọ̀rọ̀ a bá nímọ̀ nípa rẹ̀ fi ọlọ́wọ́ bá sọ̀rọ̀ nípa ilé ìkẹyìn wa nínú al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá ní ọmọnìyàn sí ọmọnìyàn aláwúdí ọmọnìyàn ta ní sí gbálá ìmúrí tó dá ọmọnìyàn ma akthar ma yẹ tó ṣe lè tààjù ta ní yálá ìmúrí tó ẹ̀dá ọmọnìyàn ọlọ́run ní ọmọnìyàn kó ronú ronú sí ìpìlẹ̀ ibi tá a ti dá ọ níbo la dá ọ náà ṣèbí láti bí àtọ̀ ìpìlẹ̀ rẹ mú àwọn ọlọ́run la gbogbo ohun tó padà jẹ́ lẹ́nìí ó jọkùnrin ni ó jọbìnrin ni ó ní lọ́wọ́ láyé ni ò ní ní ni ó nígbà tó wáyé ọ̀nà tó gbà wáyé àwọn ọlọ́run la ṣe gbogbo nǹkan afẹ́ kó láyé ọ̀nà tó ń tọ̀ tó sì jẹ àwọn la ṣe nírọ̀rùn fún nítorí ní jẹ́ ọ̀nà tó yẹn ó gbà débẹ̀ aṣòro fún ni ṣùgbọ́n tó lọ́n bá gbogbo ọ̀nà tó máa tọ̀ tó fi dé bí nǹkan yẹn àjàfẹ́ àwọn ọlọ́wọ́ ọba náà lápá yìí fa àkùbà àṣẹ ọlọ́wọ́ ọba subhanahu o náà ni o ni nímọ̀ nípa wa ń gbàtà bá tún wà ní sàárè nínú ìlànà tọ́lọ́ ni wípé ìpele tọ́mọnìyàn ó lò láyé kó tó pàdé ọlọ́wọ́ ọba rẹ̀ ìpele àkọ́kọ́ ń ta wà ní ìsẹ̀mí àdíká sọ pé alamu dárọ̀ ìsẹ̀mí ọmọ náà gún àti ìsìlára ya wá gbàná gbà tó yá ìpele kalẹ̀ ìta wà nínú ìyàwó bàdá kúrò ń bẹ̀ ìpele ẹlẹ́ẹ̀kẹta nílé ayé tàwà yìí àti lo méjì àti lo ti àkọ́kọ́ àti lo tinú ìyàwó

tó bá tún yá ó tún kúrò níbí náà ó tún bọ́ sí ìpele hayatul qabr hayatul barzakh ìṣẹ̀mí inú sàárè ìpele kan náà tún yá gbogbo àwọn tó ti jáde láyé pátá láti gbàtà àti ń gbọ́ ìtàn ọmọnìyàn gbogbo wọn sì ń lò ìṣẹ̀mí sàárè lọ́wọ́ ní o ìṣẹ̀mí inú sàárè ó ti gbogbo ìdá sí ń lò bọ̀ lọ ó ti ìṣẹ̀mí kan ó ní ìṣẹ̀mí inú sàárè tí ò yẹ ká mọ̀ nímọ̀ nípa ẹ̀ ibi tá ń lọ kó tó kan ọ̀rọ̀ iná àbálìjẹ́ náà ọlọ́kọ́mọ́sí wa lọ́mọ náà a kọjá nù sáré ìdúgbàlò ní ọmọ ọjọ́ wípé lẹ́yìn ayé ọ̀run ni hmm, lẹ́yìn ayé sáré lẹ́yìn sáré ìlú tó kọ̀rọ̀ pé àlìjẹ́nà ni àbíná ọlọ́kọ́mọ́sí wa lọ́mọ ààyè kejì ààyè tó kàn báyìí abẹ́lọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́run jẹ́ ká ní àṣepẹ́ dáadáa lórílẹ̀ ṣùgbọ́n bó ti wọlé kọ́mọ nìyí ó pẹ́ tó ààyè tó kàn lẹ́yìn èyí dáwà yìí ó nínú sàárè ó dọwọ́ nìkọ̀ọ̀kan wa ká nímọ̀ nípa ìtànpẹ̀tẹ̀ sàárè àti ilé ìtẹ́ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ti kó yọ wa nínú Al-Qur'an Karim bàtọ́lọ́ ń sọ̀rọ̀ nípa àwọn aláìgbàgbọ́ gbígbà tí ikú bá dé tí aláìgbàgbọ́ náà ti rí wípé ẹ̀mí ti fẹ́ jáde lára òun ọlọ́run ní ìgbà tí kú ọlọ́run ni a sọ fún wípé kò ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ èyí tó ń sọ ohun ọ̀rọ̀ tẹnu ti ẹni ibi tó dojú kọ olóhùn kò báyìí kò sáyà sí padà sẹ́yìn mọ́ ibi tó kù fún ọ ti lo iye ọjọ́ iye ọdún ta ló lò láàyè tó wà yìí ní ayé èyí tó kù ibi tó mọ̀jú sí báyìí nínú sáré ló kù bọ́mọ ni ẹ báyìí ti wọnú sáré kò padà sẹ́yìn mọ́ eléyìí ni tọ́lọ́wọ́ sọ fáwọn aláìgbàgbọ́ èyí fi rinlẹ̀ fún wa ní alukur'an wípé odidi ìṣẹ̀mí ọ̀tọ̀ oníṣẹ̀mí nù sáré o bí ó ṣe jẹ́ wípé bàtà ọ̀bẹ nínú ìyá wa náà ìṣẹ̀mí ọ̀tọ̀ là gbé ń bẹ̀ à ń mí nínú ìyá wa à ń jẹun nínú ìyá wa ṣùgbọ́n kì í ṣe bá a ṣe ń jẹun nígbà wà láyé bẹ́ẹ̀ náà ni ta bá dénú sáré ìṣẹ̀mí ọ̀tọ̀ gédégédé tá gbé òun náà lélẹ́yìn bàbá tẹ̀ rántí sáré ìyẹ̀kẹ́rù ọlọ́gún bà wá ibi tó ṣe pé wọ́n nìkan ló wọ̀ bẹ̀ ìṣẹ̀n tó tẹ̀lé wọ̀ bẹ̀ ṣèbí tó pé dàlù kìámà ìbá pọ̀ wọ́n lọ bá gbé egbò adìde èèyàn ó mọ̀ wípé à ah, lágbájá wọ náà àlìjáná níta màdúwọ̀ ẹnìkan ò ní máa ti ṣẹlẹ̀ sẹ́nì kejì lọ sáré kódà kan sí ní papọ̀ sínú sáré kan náà ẹnìkan lè máa gbádùn kẹ́nìkan sì máa jìyà ẹ jẹ́ ká bẹ̀rù sáré ẹ jẹ́ ká lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ sáré ẹ jẹ́ ká mọ tọ́rọ̀ mọ́ sáré láwùjọ wa sáré tọrí yìí ààyè gbádùn ní fún gbogbo ẹnikẹ́ni tó bá gbáyé sí tọ́lọ́hun bẹ́ẹ̀ sì ni ọ̀gbun náà ni ààyè ìyá ní fún gbogbo ẹni tó bá kọ̀ tọ́lọ́hun láyé bí ọlọ́run kó má ṣe ní èrò náà àmójútó èyí tí ò lákẹgbẹ́ olè islam ṣe lórí ọ̀rọ̀ sàárè àti tẹ́ kí ni bí tí islam tó fi gbé àwọn òfin kalẹ̀ àwọn ìdájọ́ kalẹ̀ nípa ọ̀rọ̀ sàárè òun náà ni pé ta bá wò dáadáa nǹkan tó kọ́kọ́ bí àṣà ìbọ̀rìṣà lórílẹ̀ òun ni nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣàṣejù níbi ọ̀rọ̀ sàárè táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣàṣejù tí wọ́n ń fi àìmọ̀ kan hùwà nípa ọ̀rọ̀ sàárè àwọn ẹni ọlọ́run eléyìí ló fà á táwọn èèyàn fi padà bẹ̀rẹ̀ sí ní fún nǹkan lẹ́yìn ọlọ́run tá a bá wo ìtàn tó ìbọ̀rìṣà nínú gbà tí wọ́n kú tí wọ́n sin wọ́n tán àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní lọ jọ́sìn níbi sáré wọn wọ́n mọ èrè wọn láti lè fi máa rántí wọn ìgbà tó yá lè tún sọ fún wọn wípé àwọn baba ńlá yín àwọn tí wọ́n sin síbí yìí tí wọ́n mọ èrè wọn kìí ṣe pé kọ́sùn rántí wọn lásán o níṣẹ́ ni wọ́n máa ń jọ́sìn fún wọn forí kalẹ̀ fún wọn báyìí ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní forí kalẹ̀ fún èrè àwọn ẹni rere àwọn ẹni ọlọ́run tó jáde láyé ọ̀rọ̀ sàárè òun ló bí àṣà ẹ̀bẹ̀ sísìn ọ̀rọ̀ sàárè òun ló bí àṣà ẹ̀bọ̀ sísè nínú ìtàkùsà yọmọ̀ni ìdí ni ìdó ìjẹ́pẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì òfin ọwọ́ kékeré mọ́ ọ̀rọ̀ sàárè báwa ti fi mú yìí kódà ẹlòmíì tó bá jáde láyé ó ti lè sọ àsọtẹ́lẹ̀ kó tó jáde láyé pé tó ń bá kú nínú ti ti rúùmù òun yìí bẹ̀rẹ̀ ká sùn sí kagbódòdó síbẹ̀ síláàtẹ tó máa dé kàṣìlẹ̀ orí bẹ̀ kẹ́nì kankan máa débẹ̀ ṣé n tó sọm sáàtẹ̀ ẹlòmíì àti tó ń bá jáde láyé ká mọ èrè òun ká lè mọ̀ pẹ́ ni ọlọ́run lọ ká mọ èrè òun síbẹ̀ ẹlòmíì ọlọ́yin afọ́tò tí ó tóbi yóò nìkan gbèsè fi sàárè o ẹlòmíì àníkó wọn lẹ táì àníkó wọn gbé sí ẹ̀rọ amúlétutù kan gbèsè nù sàárè o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àyìnbàkálẹ̀ lè jọ̀mọ́ anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ò fọwọ́ mú ọ̀rọ̀ sàárè àti bẹ́ẹ̀ báwa ti ń fọwọ́ mú yìí nítorí wípé ọ̀rọ̀ sàárè òun ló bí àṣà ìbọ̀rìṣà lórílẹ̀ gbogbo pàtà bá ti fẹ́ gbógun ti àṣà ìbọ̀rìṣà a mójútó tó bí náà láti lè hánà irú nǹkan bẹ́ẹ̀ tún ṣẹlẹ̀ nígbèsè ayé jẹ́ ká mọ̀ wípé gbogbo tí wọ́n bá ti sọ sàárè tí wọ́n sọ́dọ̀ òsà tí wọ́n mọlé torí sàárè tí wọ́n lọ ń fìtùrà rí níbi sàárè tí wọ́n ní àdúrà ọ̀rọ̀ ọ̀tọ̀ tó o pé bí sàárè ni wọ́n ti lọ máa ṣàdúrà wọn àbí kọ́ máa tọrọ àlùbáríkà látara ká máa tàwáàfù sàárè ẹni ọlọ́run àbí ká tiẹ̀ máa tọrọ àlùbáríkà látara àti lọ máa sùn síbi sàárè kan pẹ̀lú àníyàn wípé àwọn fẹ́ jẹ àlùbáríkà látara ẹni ọlọ́run tó lọ ẹ mọ̀ wípé wọ́n ń jọ́sìn fún ẹni tó kú yẹn ni o. ìdílé tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì jẹ́ kó yẹ wa wípé ìbínú ọlọ́run ó mọ̀ lágbára púpọ̀ lórí àwọn ènìyàn kan tí wọ́n sọ sàárè àwọn ànábì ọlọ́run tí wọ́n sọ jùmọ́ sáásí níbi tí wọ́n sin àwọn ànábì ọlọ́run sí tí wọ́n bẹ̀rẹ̀ sí lọ ń jọ́sìn bẹ́ẹ̀ tí wọ́n ń forí kalẹ̀ níbi sàárè tí wọ́n ń tà wá fún sàárè ànábì ní ìbínú ọlọ́run ó lágbára púpọ̀ ó le koko lórí irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ kí nìdí tánàbí fi sọ ọ̀rọ̀ tó le tó báyìí kò sí tó fà bí kìí ṣe pé wa ji kúrò níbi aṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ká má àwọn ẹni ọlọ́run ká di mọ́sáàsì àwọn ẹni ọlọ́run ká dóòsà ká má àwọn ẹni ọlọ́run eléyìí láwùjọ wa lẹ́rìn bó ṣe ń bẹ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ní bẹ kankun nílẹ̀ Haúsá Sheikh Usman bùrù fọ́dí tẹ́yàn bá dé ibi tí wọ́n sí sí lénìí ẹ̀rọ ọlọ́run báyàn báwọn ìyá jẹ́ ń ta wáàbù sàárè rẹ̀ náà lẹ́lùmí ń forí kalẹ̀ ń bẹ̀ lẹ́lùmí ń lo dídí ọjọ́ méje pẹ̀lú àwẹ̀ yọ́ pàṣẹ ń bẹ̀ ẹ̀dákun jama táà ní oṣù ọdá fojú sánàbí ọlọ́nù ǹjẹ́ ní nínú ọ̀rọ̀ tí oṣù ọdá fojú sọ kó tó jáde láyé tó ní ká sàárì ìwúlòsà ìdílé tó fi dágbé èèyàn bá jẹ́ èèyàn ńlá tó bá jẹ́ ní ìtẹ́ kò ní ká gbókù bọ́bọ́ wá dé tẹ́ àlébókù kan mọ̀yàtọ̀ sókù kan nítẹ́ nínú àwọn àfáà nílẹ̀ Yorùbá tọ́lọ̀ ń ṣàánú wọn lórí eléyìí òun náà ni àwọn àfáà wa àgbà al-marhum kọ́lọ̀wọ́n bá kọ́ bá kẹ́ wọn bàbá wa Sheikh Muhammad Muhammad Abdulbaki nílùú wo Abdulbaki Muhammad kọ́lọ̀wọ́n kọ́ bá forí jù kọ́ bá kẹ́ wọn ta ló ma bí sàárè bàbá bá kí lọ tẹ́ kan yàtọ̀ síkà gbogbo ẹ ti dọ́gba pẹ̀lú gbogbo òkúta ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ ń kalẹ̀ níbi pàdé ẹnìkan níbi sàárè kan ó ló ti jíjọ́ tó ti wà sàárè tó ń bẹ lọ́nbẹ́ òun gbá àwẹ̀ òun ò jẹ nǹkan aláta ọ̀gẹ̀dẹ̀ ọsàn ni mo bá lọ́dọ̀ ẹ̀ ìkílẹ̀ ń ṣe ń bí olóòfẹ́ dị ọlọ́run n'ibi sàárè ìgbàjọ ní sùn ibẹ̀ ní ti kírun sàárè eléyìí wọn ò fi pàtàkì fún mórí báyìí níbàdí ìyẹn rúsan ọlọ́run ọ̀rọ̀ sàárè ò rí báyìí ẹ kó báwọn ẹni ọlọ́run tó bẹ Ànábì Ìsá ọmọ Maryam ẹnu páwọn èèyàn pẹ̀lú ọlọ́run wọ́n pẹ̀lú ọmọ ọlọ́run ọ̀rọ̀ gan ni fún lọ́gbọ́dà ti pé nǹkan lórí ká pè ń bẹ́ẹ̀ ọlọ́run bí lè rẹ̀ tí wọ́n lè sọ bẹ́ẹ̀ Ànábì ọlọ́run kátó wá sọ pé wọ́n tọ́jú àfà àbójó ń wà àbò oníwọ̀ ló filẹ̀ mọ́sálásí lẹ̀ kan sì wọ́n sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí eléyìí kò lẹ́tọ̀ọ́ ẹ̀rú sọ̀lọ́ sàárè àìmọ́tẹ̀lé ẹ̀kọ́ tí Islam kọ́ wa lójú káwọn èèyàn sọ sàárè lójú wọn sọdọ̀ sàlẹ̀ ni o àwọn èèyàn lọ sí wọ́n sí sàárè àwọn èèyàn ń fún sàárè àwọn èèyàn lọ ń pe àwọn èèyàn tí sàárè

ìgbà tó di pé mọ́sálásí bẹ̀rẹ̀ sí ní fẹ̀ ìfẹ̀ ìfẹ̀ olódébi kẹta ànẹ́bì ìtí wọ́n ti fi sin ànẹ́bì síbi tí wọ́n sin ànẹ́bì sí òun náà ní pé nínú tí ń bẹ báwọn ànẹ́bì ọlọ́run tí ò sí fún gbogbo àwọn ẹ̀dá tó kù òun náà ní báwọn ànẹ́bì ọlọ́run tí rí hun ibi tí wọ́n bá kú sí ibẹ̀ náà náà gbọ́dọ̀ sí wọ́n sí. ànẹ́bì kú sínú yàrá ìyá wa nínú yàrá náà ni wọ́n ti sùn eléyìí ò sí lè bàbá ti kú ọba ti kú kàgbé ọlọ́tẹ́ kàlọ́sọ́sọ́ nínú yàrá ìyàwó àìsàn ẹ̀sà lẹ́bì tí ìgbà tí wọ́n ń fẹ́ mọ́sáàsí olódébẹ̀ ní ṣe wípá lẹ́bì ló ní ẹ̀sùn sínú mọ́sáàsí bẹ́ẹ̀ bá ti dé Madina ẹ̀rí ibi tí wọ́n ti àlẹ́bì sí wọ́n ti àlà sí kò sí bẹ́ẹ̀ yẹn jẹ́ kírun tẹ́yọ̀ wà dojú kọbẹ̀ rárá ẹ̀gbẹ́ ní ọ̀bọ̀ sí dọ́lá bẹ́ẹ̀ sì kan bẹ̀ bẹ̀ ẹnìkan ti lọ́dún kan onígbà tó ń débi kábàárẹ̀ ànábì òun wà ànábì bá bà lọ́wọ́ olótùtù yẹn olóhùn fọwọ́ yẹn lẹ̀ òun fọwọ́ lẹ̀ àwọn agbófinró mẹ́ta ní ma wà mẹ́ àwọn sójà wà mẹ́ torí pé bá a kẹ́ẹ̀ẹ́ àwọn mílè láwọn fẹ́ jókòó sójà wà mẹ́ àwọn ọlọ́pàá wọ́n wà mẹ́ àwọn àfáà wọ́n wà mẹ́ àwọn àfáà tó bá ti ń ṣe tó takọ̀ sí àjí haram ṣírk haram haram wọn wọn náà ma sàlàyé fún ọ́n mọ́ sí báyìí ń ìdẹ́ ìyá máa ń ṣe ẹ́ẹ̀kà kọjá báyìí náà ni ẹ́ sàlámà sánà ni assalamu alaikum ya rasulallah assalamu alaikum ya ababakar assalamu ohun tí yóò ṣe tí yóò kúrò bẹ́ẹ̀ kò sí yẹn bẹ̀ ṣùgbọ́n gbogbo pàlàpàlà yẹn máa ń tẹ́lẹ̀ àwọn ọlọ́pàá yẹn ni wọ́n máa lé wọn àwọn àfáà tó wà bẹ́ẹ̀ ni wọ́n máa sọ fún pé haram haram ẹ má ṣe bẹ́ẹ̀ sádù àtànàbí ṣe gbà yóò gbà àdúrà àtànàbí ṣe gbà ànábì ní ọlọ́run mọ́jì wọn sọ sàárè mi dòṣà àti bẹ́ẹ̀ lọ́wọ́ bá ní tóbi rẹ̀ láíláí ní sàárè ànábì ní sàárè ẹnì kọ̀ọ̀kan wa náà dúró sàtàwọn èèyàn ọmọ sì ẹ̀rùsìn ọlọ́run mélòó mélòó ni sàárè lẹ́nìí tí wọ́n ti sọ di ọlọ́run kékeré mélòó mélòó ni sàárè lẹ́nìí tí wọ́n ti sọ di ààrẹ ìjọsìn ẹ jẹ́ ká ṣọ́ra níbi àwọn ẹbọ kéékèèké tó lè súnni mọ́ ẹbọ ńlá abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kẹ́lọ́wọ̀n bá kí ọmọdé sọ̀nà wọn الحمد لله الذي نهى عن الشرك وجميع الوسائل المؤدية إليه ودعا إلى التوحيد وأمر العبادة بجميع الوسائل المؤدية إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته واتقوا الشرك فإنه مخبط للأعمال ومحرم للجنان ولقد نهى الشارع عن دفن الميت في البيوت والمساجد وجوارهما أو غيرهما من الأماكن غير معدة لهذا الغرض إذا فالمقبرة ضرورة دينية واجتماعية وصحية واقتصادية فالمجتمع الإسلامي الذي خلق فيهم مقابر المسلمين فاتهم النصيب الأوفر من الدين وانفتحت أمامهم ذريعة البدع المفسقة والمكفرة وليحترز المسلم من هذه الموبقات ولقد أرشدنا نبينا محمد صلى الله عليه وسلم إلى أمور وأحكام متعلقة بالقبر ولقد قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا وقوله صلى الله عليه وسلم لا تصلوا إلى القبور ولا تجلسوا عليها قال أبو عبد الله القرطبي في شرح هذا الحديث أي لا تتخذوا قبلة فتصلوا عليها أو إليها كما فعل اليهود والنصارى فيؤدي إلى عبادة من فيها ولقد اشتد هذا النهي ويتناول البناء على القبور ووضع الصورة أو التماثيل عليها وتجسيسها وغيرها من انواع الزينة وزخرفها روى مسلم عن ابي الهياج الاسدي قال قال لي علي بن ابي طالب على ابعثك على ما بعثني عليه رسول الله صلى الله عليه وسلم الا تدع تمثالا الا تمسه ولا قدرا مشرفا الا سويته قال الإمام النووي رحمه الله أن السنة أن القبر لا يرفع على الأرض رفعا كثيرا ولا يتنم بل يرفع نهو شبر ويسطح وهذا مذهب الشافعي ومن وافقه ونقل, ونقل القاضي عياض عن أكثر العلماء أن, أن الأفضل عندهم تسليمها وهو مذهب مالكي وكل هذا عباد الله صد لذريعة الشرك بالله الناتجة من الغلو في تعظيم القبور وتقديسها اللهم لا تجعل قبورنا عيدا ولا وثنا يعبد أدقف الله وبا ọlọ́wọ́ ọba تي ó فوا أبو أتي ẹbọ ó sì tún kọ̀ fún wa gbogbo nǹkan tó lè ṣokùnfà wa lọ síbi ẹbọ ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó pè wá lọ síbi ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo ó sì pa wá láṣẹ pé ká má pa nǹkan bí ìpapọ̀ mọ́ ọlọ́run ká mú lọ́kan ṣoṣo ó sì pa wá láṣẹ pé ká máa ṣe gbogbo nǹkan pátá tó lè sún wa mọ́ ìmọ̀ mú ọlọ́run lọ́kan ṣoṣo mo jẹ́rìí nítododo pé kò sẹ́ni kíjọ ti tọ́ sí àfọlọ́run

ó dé níjọ́gbọ́n dalí kìámà ó ní rí àkọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ rí kan báyìí gbogbo ìṣẹ̀lẹ̀ ayé ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ̀jìnà ẹbọ àfá àti bá ń pè yí lọ síbi ẹbọ ẹ̀jìnà sí o torípa àrínú àfá àti ń bẹ́bọ àrínú àfá tó ṣe wípé gbogbo tí ó máa pè ọ sí ní tó fi jìnà sọ́lọ́ ni irú àfá bẹ́ẹ̀ tàfù jìnà sí ẹni tí bá ń pè yàn lọ síbi ìtọ́lọ́run tí ń pè yàn lọ síbi kéèyàn ọmọ ọlọ́run lọ́kan ṣoṣo òun ló nífẹ̀ẹ́ yàn o gbogbo ẹnikẹ́ni tí bá ń pè ọ́ lọ síbi ẹbọ lọ síbi kọ́ ọ lọ wẹ̀ lódò lọ síbi kọ́ ọ lọ fi nǹkan kan kọ́ ọ lọ gbé nǹkan kan sóríta mẹ́ta pàpẹ́ nìyẹn kì í ṣe ẹni ọlọ́run ẹ jìnà sẹ́bọ ẹ sì jìnà sí àwọn tí ń pèpè síbi ẹbọ ẹbọ máa ń ba iṣẹ́ rẹ̀ èèyàn jẹ́ ni níwájú ọlọ́run bẹ́ẹ̀ sì ni ó máa ń sọ àlìjánà ní máa ń sọ dé ìwọ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá gbélé ayé ṣẹbọ tó bá kú lórí ẹbọ tí ò tọrọ àforíjì tó jáde láyé ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run tó bá kú lórí ẹ̀ ọlọ́run ti sọ àlìjánà ó ti sọ dé ìwọ̀ fún ìfẹ́ níbẹ̀ ọlọ́run kó mẹ́gbẹ̀ ṣọwọ́ ń bẹ̀ ẹ̀yìn arúsùn ọlọ́run ọlọ́run ọba ó kìlọ̀ fún wa ó sì kọ́ ó ṣe léèwọ̀ fún wa pé ká máa sìnkú sínú o kóníkàlùkù ó láti kó gbọ́ ọlọ́run ọba ọba Muhammad sallallahu alaihi wasallam a mú òfin ọlọ́run dé gbọ́ wa ó náà sọ fún wa o ipò ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi ó sin òkú sínú ilé àbíkẹ́yìn ó tí ẹ̀sìn kú sínú mọ́sálásí àbíkẹ́yìn ó sì kú sẹ́gbẹ̀ẹ́ ilé àbíkẹ́yìn ó sì sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí àbíkẹ́yìn ó sì kú síwájú mọ́sálásí àbí ó sì ó sín sẹ́yìn mọ́sálásí àbíkẹ́yìn ó sì kú síwájú ilé àbó sín sẹ́yìn kùlé ilé sí ọmọ kí n tó gbajúmọ̀ lọ́dọ̀ wa òun ká sọ wípé ẹnìkan jáde láyé ah tí kò nílẹ̀ ni ó nílẹ̀ tí ò nílé tí ń kọ́ lọ́wọ́ ni ó ní ẹ lọ síbẹ̀ subhanallah eléyìí kìí ṣe àṣà Islam gbogbo èyí tó bá ṣẹlẹ̀ lè tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run gbogbo èyí tó bá ṣe wípé ẹ̀rí bí tì sí ju wípé kẹ́ ẹ padà lọ sìnkú bẹ́ẹ̀ náà ẹgbà kẹlẹ́ṣẹ̀ ni yóò lè tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ìsìnkú sínú ilé ìsìnkú sí mọ́sálásí ìsìnkú sí gbogbo ààyè tí kìí ṣe ààyè tá a mọ̀ọ́mọ̀ fi kalẹ̀ pé bí láàmọ̀ sìnkú sí ẹ̀ṣẹ̀ ni o ẹjọ́ pé oníkálukú kó kè sára ó ń bẹ nínú bàbá míì tí ó kọ àkọọ́lẹ̀ ẹ̀gbẹ́ tó ń bá ti kú pálọ̀ ohun ìrìn kan sùn sí ẹ mẹ́ta lóhun tí ọba rí pé tẹ́ bá sọ fún kò ní gbọ́ ẹ̀fà sílẹ̀ níjọba jáde láyé ẹ lọ ba nínú jẹ́ bá a ti pọ̀ tó nílò àkúrẹ́ à ń kọ́lé táà ní gbé lọ títí láíláí ibi táà padà gbé lọ láíláí ààrá lẹ́rẹ́ bókùbá wá dé àwa máa dàmú imam afa ẹ̀dàkùn ẹnìkan ló kù àríbi táà sùn sí ibò nìkan sí táà sí mọ́lájú oníkàlùkù lọ́mọ plọ́ọ̀tì ilẹ̀ sí ń ra ẹlòmí ra méjì ẹlòmí ra mẹ́ta mọ̀rẹ́nìkan tó yẹ pé tó wọ́n bá tí ìrówó plọ́ọ̀tì ilẹ̀ márùn-ún òun ò lè ra lẹ́lé mo ní ọjọ́ ẹ̀rà áàfù kọ́ ọkọ́kọ́ bẹ̀rẹ̀ láti bìkẹ́rẹ́ níbi táwọn èèyàn tí wọ́n pàtàkì ibi tí wọ́n fẹ́ gbédé kí ló dé tá pàtàkì ibi tá fẹ́ sùn kódà kára àwọn èèyàn mẹ́wàá kóníkálukú sọ pé òun ó ra half plus tèmi náà ní máa ra half plus ẹgbẹ́ five plus inú tí kò sí tó àsìkò ẹni tó bá mọ̀ kàn ló mọ̀ ojoojúmọ́ lè yàn kú ẹni tó bá kàn ló mọ̀ wò ìyẹn rúsìn ọlọ́run ẹ̀ṣẹ̀ ní ká máa sìnkú sínú ilé o ẹ̀ṣẹ̀ ní ká máa gbókù lọ sórí ilẹ̀ tẹ́nìkan rà tó fẹ́ fi kọ́lé á padà sọ̀rọ̀ lórí ẹ̀ ti balẹ̀ yẹn jẹ́ o ìtẹ́ ó là ń sìnkú mùsùlùmí sí o ẹ̀yẹn rúsìn ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ wípé kí ìtẹ́ ká máa sìnkú mùsùlùmí ká ní kódà tó bá rọrùn fún wa àdúgbò kọ̀ọ̀kan ó bẹ̀ mọ́ nítẹ́ nígbà bá ti ralẹ̀ ralẹ̀ ralẹ̀ ralẹ̀ ralẹ̀ ká fi bí brush bí mẹ́wàá ká fi ilẹ̀ kí èèyàn máa jẹ ìtẹ́ torí pé gbogbo bá ti ralẹ̀ sádùúgbò náà nígbà bá ti rí bí ọdún mẹ́wàá ogún ọdún ara wọn tó ti mọ̀ kúnnú wa náà gbókù bá wá kú àwọn èèyàn lè gbókù láti bí lọ sí Kánò wọ́n gbókù lọ nítorí pé kò sí bíkà fẹ́ a sì ń ṣe bí ẹni pé kò kà wá a sì ń ṣe bí ẹni pé à nídìí ẹ̀ ẹ̀yàn rúsùn ọlọ́run ká ní ìtẹ́ ọ̀ràn ẹ̀yàn ẹ̀sìn ni ẹjẹ́ ká lọ mọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe rí pé ọ̀ràn ẹ̀yàn ní ká ní mọ́sáàsì bẹ́ẹ̀ náà ni ó jọ ọ̀ràn ẹ̀yàn ká ní tẹ́ gẹ́gẹ́ bá a ṣe rí ní ká nílé ẹ̀kọ́ táàrà lẹ̀ táàkọ́ ni bẹ́ẹ̀ náà ní ká ní tẹ́wọ̀ ẹ̀rùsọ ọlọ́run ká ní iṣẹ́ táàmà sẹ̀kú sí ọ̀rán ẹ̀yà àwùjọ ní ní gbogbo àwùjọ mẹ́nìyàn ìṣẹ́ mùsùlùmí nìkan ọ̀rán ẹ̀yà àwùjọ oníká ní iṣẹ́ táàmà sẹ̀kú sí ẹ jẹ́ ká wo bí ọkàn ẹni tí èèyàn rẹ̀ bá jáde láyé dídàmú ó ṣe bá kí ní fi dá bọ́kù ṣe dákẹ́ gbàrà báyìí ẹ máa gbé lọ tẹ́ ẹ̀ń gbédé tẹ́ ibẹ̀ náà ni wọ́n ti wẹ̀ ibẹ̀ náà ni wọ́n ti fara ọ̀sán síla ẹ ti kírun síla ẹ sí ẹ padà wálé ìbànújẹ́ yẹn yóò sì tó dínkù díẹ̀ dúkẹ́ máa wò ó nulẹ̀ ẹlòmíà ó dáẹ̀ láyé látòru ó dijọ́ kejì káńtẹ̀ tó mọ tí wọ́n ṣe torí bá ẹni tó kù kú fún gan kò mọ tó lè ṣe náà gbogbo àwọn tí wọ́n súnmọ́ náà wọ́n kàn sunkún ni wọ́n wọlé wọ́n jáde wọ́n wọlé wọ́n jáde ẹnìkan ti jáde láyé rí tó ṣe wípé ìgbà tí wíwẹ̀ fẹ́ wáyé ta ní àwẹ̀ ọwọ́ ti gan òsínà wọn lòkúgbà tó ń ti jáde lára bó ṣe náwọ́ ọwọ́ yẹn dúró síbẹ̀ nígbà wọn ò tètè wẹ́ ọwọ́ yẹn ti wá náà bóò lẹ́ẹ̀tì wá afọ afọ sí òfúlà tọwọ́ kìnnìkan ọ̀nà jáde báyìí sẹ́yìn ojú ojú jáde ẹ̀sì gbọ́dọ̀ kan yóò ẹ gbọ́dọ̀ kalẹ̀ egun nínú ṣẹ̀rẹ́ islam fẹ́ dáwà aláàlẹ́ fáwọn afárá ẹ̀ wọ́n fọ ọwọ́ wọn nà wọ́n fọ kó lórí kó ṣe mánéèjì síbẹ̀ síbẹ̀ ó tún yọ gọngọ náà tó bá ṣe pé ibi títẹ́ ti wà bó ṣe ṣẹlẹ̀ gbàrà ọya ìtẹ́ yẹn gan ambulance kó ti wà nítẹ́ kí ló dé táwọn mùsùlùmí táwọn organize ṣùgbọ́n àwọn organize ò tó bá jẹ́ personal benefit ti wa ẹlòmíì kọ́lékọ́lé ó tún kọ́ swimming pool sínú ọgbà rẹ̀ àbírọ́ ni kí ló gbé tà ní tẹ́ kódà individual ẹlòmíràn òkú tá bá ní káṣe ní jẹ̀mọ́ tí ọ̀bá wọ́ èmi nìkan ṣe kó ra lẹ bí templọ kó ṣe sọ́bẹ̀ kó tún ra bí kó kọ ilé rẹ̀ bí lọ́dún wẹ̀ fún kó kọ síbẹ̀ kó tún ra ọkọ̀ ambulance kan síbẹ̀ ìjókòó bá ti kú ẹ lọ fi gbé nítorí káwọn olówó ṣe nílé àwọn afáwa ń jà sí wípé fún ẹlẹ́ńfílópò àfa àfa àti ẹnìkan local government ni wọ́n fún wọn ò fún local north wọn ò fún south wọn ò fún east ẹkú yà owó rẹ̀ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ ní mẹ́ta bẹ́ẹ̀ sì ni bí wọ́n ṣe ń ṣe ilẹ̀ lọ́dọ̀ ìjọba kò sí bí wọ́n ṣe gbélẹ̀ kalẹ̀ tí wò fàyè tẹ́síbẹ̀ tí ilé hàn ṣùgbọ́n wọ́n ti ta gbogbo ẹ̀ ẹ̀yẹn rúsan ọlọ́run ẹ jẹ́ ká dìde ẹ̀tọ́ àwọn mùsùlùmí àníbùkátà sí ká nítẹ́ ìrọ̀rùn àwùjọ ni ó mú wá fún ẹni tí nǹkan bá ṣẹlẹ̀ sí téèyàn bá kú fún odidi wákàtí kan wákàtí méjì mẹ́ta kò mọ tí ń ṣe má kò sí ẹ̀ní rántí pé wọ́n máa ń wẹ̀ fún gan kò ní rántí mọ́ kò ní rántí pé wọ́n ń túrù tó kùlá yóò ti gbàgbé nítorí àdẹ́wò látó bọ́ọ̀lù ìbáṣepẹ́ tẹ́wà ni lójú ẹsẹ̀ ọ̀yá ìfẹ́ ọ̀ràn yà àwùjọ ni kì í tó wà ní àwùjọ àwọn bákan náà nínú àwọn àǹfààní àwùjọ èyí tí ń bẹ níbi kí iṣẹ́ kó wà o náà ní wípé tí iṣẹ́ bá wà a máa rí súnà ìlọ ọmọ ẹbẹ wò a rí súnà ẹ lọ sí ẹ lọ wo kí dàlùkì àmà bí wọ́n ṣe ń gbé tuntun wá ẹni tó jù ọ lọ ẹni tó jù lọ ẹni tó tó ẹni tí ẹjọ jẹ́gbẹ́ àwọn ni wọ́n tẹ́ sílẹ̀ lọ yìí yóò máa rán ọ létí náà péjọ kan bọ̀ fún gbogbo ọ̀nà yóò fi bẹ̀rẹ̀ ọlọ́run tí wa lẹ́nu ṣùgbọ́n ìtẹ́ wá dà tẹ́tí bá fẹ́ ṣe súnà yẹn kéénu pálọ̀ bàbá rẹ ni màá wá tí màá ní ẹ̀dá kùn ìbò fẹ́ ṣe súnà ẹ̀jẹ̀ òsì nínú pálọ̀ rẹ sí bàbá yín sí bákan náà sì ní ẹnìkan ò ní lọ bẹ iṣẹ́ wò àfi ká ṣàdúrà fún gbogbo àwọn òkú tó bá wà ń bẹ̀ sínú pálọ̀ bàbá ẹ̀ ní ó ti mọ̀ ṣàdúrà fún bàbá àjẹ́ lọ́tọ̀ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó sọnù máwọn òkú tí wọ́n fífi lára ẹnìkan kún sí sí bá gbogbo wọ́n ti ta ló ma àyọ ọlọ́run tó ṣàdúrà tọ́lọ́run ó sì gba àdúrà rẹ̀ yẹn gbogbo wọ́n ti síbẹ̀ kódà ọ̀rọ̀ ẹlòmíì lágbára débi pé ibi tí wọ́n sin sí àti kèsèrè àti gbogbo náà ni wọ́n jọjọ sí wọ́n papọ̀ náà wọ́n sì wọ́n náà wọ́n fi kèsèrè wọ́n sí papọ̀ wọ́n sì wọ́n mọ́ bẹ́ẹ̀ èèwọ̀ ní ká sí òkú mùsùlùmí sí tẹ̀ kèsèrè nínú sẹ̀ríà bábà sí ẹ̀lọ́wù padà títí ò sọ bẹ́ẹ̀ bàbá ṣe mistake sí òkú mùsùlùmí títẹ̀ kèfèrí àwọn afáàní ká lọ wó kú ká kúrò mẹ́ ká sí ìfẹ́ mùsùlùmí ká ipò tí ọ̀rọ̀ ìkẹ́ wà nínú islam àgbóyé ẹ̀sìn islam ṣùgbọ́n àfọwọ́jẹ pẹrẹ mú òdi ọlọ́mọ òun lọ̀rọ̀ ń lọ́jù yìí yìí ẹ̀yẹ lọ̀rọ̀ ń lọ́jù ṣùgbọ́n tẹ́mọ́ kó ìgìdá aṣọ́ra wa papọ̀ káàlẹ̀ padà túkánà ní lẹ̀kùn má sí ilé má sí ìta má sí ilé má sí ilé ó sì ká padà títì in tó dájú ní ikú tí ó sì èrè jìnlẹ̀ kílódítà kò sílẹ̀ bókù kan bá wá kú wàhálà wà dé ẹwà mẹ́wò láti fẹ́ sí báyìí níbo láti sí báyìí ìdààmú wa bá gbogbo muslim community ó yẹ kójú ó ti wá ó yẹ kójú ó ti wá ọ̀rọ̀ tẹ́ láwùjọ àwa mùsùlùmí ẹ̀yẹ rúṣin ọlọ́run dọ̀rúrọ̀ tún ṣe ṣìyà in tó ní ṣe pẹ̀lú ètò ìlera oúntún ni báwọn èèyàn jẹ́ ń sìnkú kiri ẹsẹ̀ eléyìí ọmọ léwu fún lera wa ibi náà sìnkú sí ibi lẹ́gbẹ́ kànga sí àbẹ́ ìmọ̀ pé ó léwu fún lera wà àṣé islam ti yanjú gbogbo ètò inú pé ó ti níbi tí wọ́n ń sìn kò sí kò sí nídìí pé ilé míì pápá ilé tí a bá dáhùn àyè ní ilẹ̀ yorùbá kò fẹ́ẹ̀ tí àyè kan tó kù mọ́nú ilé àti gbogbo ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ ilé òsì kò sí kò sí ó fẹ́ẹ̀ mọ́ síbi kan tí wọ́n sì kò sí wájú bẹ̀rẹ̀ lẹ́sìn fẹ́ kàǹkà sí kàǹkà iná lẹ́nu tí ẹ wípé bí àwọn ẹran bí wọ́n ṣe máa ń wú tí wọ́n ń bẹ́ tí wọ́n ń jẹrà bẹ́ẹ̀ náà làwọn náà mọ̀ ṣe rí ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa pàápàá jùlọ sàárẹ̀ àwa mùsùlùmí tó o pé wọ̀nba náà lára gbẹ ti bá gbẹ gbẹgbẹ tí ó fẹ́ jì látòkè délẹ̀ tí wà níwọ̀nba náà ni àti gbé kàǹgà fẹ́gbẹ́. dọ̀rúrọ̀ tún ṣe ṣèyà àǹfààní ètò ìlera ó ń bẹ níbi ká má sìnkú náà àǹfààní ètò ọrọ̀ ńgbẹ́ bá sìnkú sórí ilẹ̀ kan wọ́n bá fẹ́ ta ilẹ̀ yẹn jẹ̀mọ́ wọ́n yọ bí o bẹ́ẹ̀ sìnkú tí wọ́n yọ kúrò bẹ́ẹ̀ ẹ̀ lè róyìn wọ̀ta mọ́lẹ̀ mọ́ àwọn àǹfààní mi tẹ́ fẹ́ ṣe lórí bẹ́ẹ̀ kò ní ṣe ṣe ń bẹ̀ mọ́ ẹgbẹ́ wọn ti sìnkú bẹ́ẹ̀ ilẹ̀ mí bẹ́ẹ̀ wọn ò rí tà mọ́ nítorí wọ́n ti sìnkú síbẹ̀ tó bá yípa agbẹ́gbókun ẹ̀ lọ tẹ́ni ilẹ̀ yóò wúlò nǹkan mẹ́ta bá fẹ́ fi ṣe ní tí Islam bá sọ èyí tó bá ti yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ gògbà òní kọ́lọ̀kọ́ sí àánú wa ẹ̀rú san ọlọ́run èyíkéyìí nínú àwùjọ tí ìtẹ́ ò bá ti wà ń bẹ̀ ẹ mọ̀ wípé nǹkan tó pọ̀ ni ó mọ̀ sọnù mọ́ wọn lọ́wọ́ ní ẹ̀sọ̀ èyí tó lè sún wọn máa kí wọ́n tún máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run èyí tí tẹ́ tó ń kó nínú ìgbésí ayé àwọn mùsùlùmí ìgbésí ayé ẹ̀sìn wa ni ìgbésí ayé àwùjọ wa ni kìí ṣe kékeré o ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ bó la fẹ́ ní ìtẹ́ pé tẹ́nìkan bá jáde láyé ẹ gbé lọ tẹ́ eléyìí nìkan tí ẹ̀sìn Islam kọ́ wa anabiwa muhammad sallallahu alaihi wasallam anabi ti lọ fún wa púpọ̀ ó sì sọ àwọn ìdájọ́ tó pọ̀ tó rọ̀ mọ́ sàárè anabi sallallahu alaihi wasallam anabi ni ẹ má sọ inú ilé yín bí tẹ́ ibi tẹ́ máa sọ̀kọ̀ sí o anabi lọ sọlé la taj'alu quburakum la taj'alu buyutakum qubura nítorí pé gbogbo tó bá ti sìnkú sí èyàn ní kírun lórí ibẹ̀ máa bó kírun bẹ̀rẹ̀ lọ́wọ́ lè bá ìyẹn ni máa fi yà yẹn lẹ́nu fún ẹni tá ló kórè lágbàáfà tó ní tó ń bá ti kú inú mọ́sáàtì nìkan sí òsì ó ti ba mọ́sálásí yẹn jẹ́ ẹnìkan òwúrọ̀ kínú mọ́sálásí mú ẹnìkan òwúrọ̀ kínú mọ́sálásí yẹn mọ́sálásí bá sẹ̀kù sínú ẹ̀ ìwúrọ̀ kínú rẹ̀ mọ́sálásí tán bá sẹ̀kù sí kíbùlà rẹ̀ báyìí pé pé tààrí ilẹ̀ ń dorí kọ báyìí ìwúrọ̀ kínú rẹ̀ bẹ́yàn kí mo gún ọdún bẹ́ẹ̀ ọlọ́run nípa lọ́wọ́ yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò kíyè sára ọ̀rọ̀ yóò yé wọn. anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹ má máa kírun ní ọ̀gángan sàárè báyìí ẹ sì má máa jókòó lórí sàárè ẹ wọ̀rọ̀ náà sallallahu alayhi wa sallam ẹ má máa kírun lórí sàárè ẹ má máa kírun kẹ́ ẹ dojúkọ sàárè báyìí ẹ sì má máa jókòó lórí sàárè ẹjá bìrà wa léèrè ibi dálómi ti máa sínú nínú àwẹ̀ tí ó ti mú kọ́ orí sàárè iwájú ìtàlẹ̀ wọn tí ó bẹ̀ wúlẹ̀ tí ó kú bọ́ksà àti sígílẹ̀tì tó wọn bá tún yá ni ó sùn lọ ó lè gẹ́gẹ́ bí aago mọ́kànlá ní òtún níka jí wọlé nígbà tó ìjẹ́ pé sàárè náà wọ́n lẹ táìsì mọ́ gbogbo yóò tuntun yìí àyàn bẹ̀rẹ̀ sí ni máa tẹ́lẹ̀ sórí àwọn ọmọ sùn subhanallah ẹ̀ṣẹ̀ ni nínú Islam ṣùgbọ́n kí ló fà á nígbà tó yẹ pé inú ilé náà ni wọ́n sìnkú sí tẹ́pẹ́tẹ́ ní bó lẹ́nì kó ṣe kó ń lé lóòrùn fẹ́ lọ sùn nítẹ́ ẹ̀rí pé nǹkan ti pọ̀lọpọ̀lọ irú ẹni ẹ̀ ṣùgbọ́n gbà tó ṣe pé wájú ìta náà ni wọ́n sí sí wọ́n sì lẹ táìsì máa tó orú bá mọ́nú ilé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa sùn ìmá sìnkú sílé ìmá fààyàn lọ bí ọ̀pọ̀lọpọ̀ ìwẹ̀ ẹ̀ṣẹ̀ sẹ́yìn ọmọ ṣẹ lọ afọ́wà al-Imam Nawawi wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí ẹni wọ́n ní ká mọ́ sọ sàárè Kama má sọ di táàmà kírun táàmà dojúkọ bẹ̀ ká sì má má kírun lórí sàárè àwọn Yahudi àti nàṣọ́rá ni wọ́n ṣe léyìí tí wọ́n padà jí pé wọ́n sọ àwọn ẹni ọlọ́run wọ́n sọ wọ́n dóòsà ìbínú ọlọ́run ọba ó lé lórí gbogbo ẹni tó bá sìnkú tí wọ́n bá tún wá mọ nǹkan lórí sàárè ibi tó ti ń bẹ̀rẹ̀ nù níbẹ̀ sìnkú tán ẹ̀bá tún kọ́lé ẹ̀tún faná síbẹ̀ lórí sàárè ọ̀hún àbáwọn èèyàn ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ gbogbo sàárè tá a bá sìnkú tá a tún wá mọ ilé lérí ẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ni o àbí tá a tiẹ̀ tún wá lọ gbé àwòrán ẹni tó kú tí wọ́n wá gbé síbi sàárè òun ìbàbá sùúrè o bẹ́ẹ̀ ṣe òun ó ti kọjá àárọ̀ èyí tẹ́ gbé síbẹ̀ àwòrán tá lọ gbé síbẹ̀ ńlá ni o àbíkọ́sí mọ èrè rẹ̀ ẹ̀rọ wọ́n mọ èrè wọn yóò jókòó sórí sàárẹ̀ wọn èrè ẹ̀ tó kù àbíkọ́sí ẹ̀ lọ rẹ ní símẹ́ǹtì kárẹ̀ kánlẹ̀ táìsì ma àmì mábù gbogbo yẹn gbogbo àwọn tán bá ṣe ìdájọ́ ilé ilé fẹ́ lè lára yín ni tán bá bèèrè lọ́wọ́ àwọn àfáà àwọn àfóò ní ẹlọ́wù dànù pé àmọ̀jú ṣe ti pẹ́ àní ẹlọ́wù dànù ìdájọ́ rẹ̀ nù kọ̀kà ní báyìí láàmú báwo sọ ẹjẹ́ kó ṣe pẹrẹsẹ mọ́lẹ̀ wọ́n yí máa kankan lórí sáré mùsùlùmí wọ́n yí pọ́lí síbẹ̀ wọ́n yí lẹ́táìsì síbẹ̀ wọ́n yí yọ̀ kankan síbẹ̀ kí nìdí tó fi rí bẹ́ẹ̀ kó mọ́ padà wá di wàhálà ni kọ́mọ di òfà lọ́jọ́ ọ̀la. àfáwà á ní ọmọ Abu Talib ó ń sọ fún Abul Hayyaj ó ní jẹ́ kí n rán oníṣẹ́ kan irú iṣẹ́ tànà bí ọ̀rẹ́ mi náà jẹ́ kí n gbéṣẹ́ ilé ọlọ́wọ́ ó gbọ́dọ̀ rí èrè kan tí wọ́n bá mọ kalẹ̀ báyìí mọ̀ bí dànù ìtànà ó ti gbúdọ̀ rí sàárè kan tí wọ́n bá ti lè mọ́ sókè tó ga rọrọ báyìí ilà sọ̀wọ̀ ìta lẹ́gbù ẹ̀ mọ́lẹ̀ gbogbo tán mọ́ sórí rẹ̀ yẹ wò kúrò mẹ́ alì ní iṣẹ́ tánà bí hàmì tí mo sì ń ṣe ìwọ náà jẹ́ sọ fún wọn ìwọ náà máa ṣe táwa wá rí jẹ báyìí bàbá bọ́ sí àárín ìgboro gbogbo àwọn roundabouts èrè ńláńlá lórí rẹ̀ bàbá wa gbà fi kọrùn pọ̀ lọ́hun sọ̀rọ̀ yóò jásí nǹkan mìí ó lè jásí nǹkan mìí fọ́ àmọ́ in tí ò dáúdá bí a bá dé àwọn ilẹ̀ haúsá àwọn èyí mọ èrè surroundabout wọn wọ́n lè àwọn nǹkan tá a lè pè ní àwọn tó jọ mọ́ abstract art kò ní kò ní ṣe èèyàn yóò sì rẹwà téèyàn bá ṣe rí àwọn kan yẹn ẹ̀rí àtẹ́kùbọ̀ àgbóyé ẹ̀sìn àjọkìní àná lọ́wọ́ ara wọn ṣùgbọ́n nílẹ̀ Yorùbá wa ń bí oríṣiríṣi eré làátà mọ́kàkiri mọ́kàkiri mọ́kàkiri bálìjà ni wọ́n bá sì kò síbi kan náà ara àwọn èèyàn náà ni ó kò sí kọ́lọ̀ ń kó sọ wa ń bẹ̀ o ẹ̀jẹ̀ ká jìnà tó gbọ́ àwọn ìṣesí wọ̀nyí ìmáàmù náwàwì wọ́n ní súnnà nípa ọ̀rọ̀ sàárè ó náà ní ká má jẹ́ ó ga sókè rárá tàbá ti ṣe tàbá ti sìnkú kódà ká má jẹ́ ó yọ ebè wọ́lá àyùsánà ká má tún pé bá sìnkú tán tẹ̀bá mi ó tún bú yẹpẹ̀ tí yẹpẹ̀ yẹn ó wà á bí ebè báyìí ìmáàmù Ṣáfì rárá ká má sí èyàn sí o tí yóò bá ti ẹ̀já sókè kọ́ òǹdíwọ̀n ṣíbùrù kan lọ ìkàkó kan báyìí tó mọ́ jù báyìí tó fẹ́ra kan sókè wọ̀nyí sọ́tà tá a bá tó jà sókè tán ká tún léwu ẹ̀ tó tún léwu dáadáa eléyìí ni mazhab imam shafi sumalodo imam malik sọpọlọpọ wa tá n tẹ̀lé mazhab rẹ̀ lágbègbè ibi táwa wà yìí imam malik ní kò sí tó burú bẹ́ẹ̀ tá a bá ó yẹ pẹ tá a kó jáde bẹ̀ tá a kọ́ sí tá a dé kó ara ṣe sókè bí ebè díẹ̀ ṣùgbọ́n tó bá ti wà bí ebè ń ké gbúdọ̀ yí bí ebè gangan orí rẹ̀ ń á ṣe yóò fẹ́lẹ́ yóò tẹ̀ pẹrẹsẹ yóò tẹ̀ pẹrẹsẹ ọmọ dàbí ebè esu tí ó wà á ṣe báyìí tí ó ṣe báyìí orí rẹ̀ tó yẹ gbogbo ká tún ṣe kó tẹ̀ pẹrẹsẹ kó tẹ̀ pẹrẹsẹ mọ́lẹ̀ kó lè jẹ́ pé tó bá ti ń yá yóò ti ń sàlẹ̀ ti ń sẹ̀ tó kéwù yóò balance yóò padà level Imam Malik bá ti gbúdọ̀ ṣe àtọ̀rọ̀ Imam Shafi àtọ̀rọ̀ Imam Malik níbo la ti gbọ́rọ̀ táìsì ń bẹ̀ báyìí sọ̀rọ̀ táìsì ń bẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ àwọ̀ ọ̀pọ̀lọpọ̀ lè Yorùbá ìmọ̀mù àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ nílùú kìíní kan sàárè rẹ̀ ni wọ́n wà tún mèrè síbẹ̀ ó lè gbé Kùránì lọ́wọ́ kán mèrè síbẹ̀ ọ̀bọ̀ ń gbọ́bọ̀ ọgọ̀ pẹ̀lú irin ìṣẹ̀sìn wa nìyẹn ẹni tó bá ti kú níwájú rẹ̀ ó ṣe dá a lókù ní tó dojúkọ èyí tó ṣe ṣètàyé ti parí nu dáadáa tó fi sílẹ̀ láyé lókù ní ọmọ bá kò ní nǹkan tẹ́ fẹ́ ṣe rí ẹ̀yìn rẹ̀ parí rẹ̀ a kò sí tẹ̀yìn lọ síbi sàárè kódà kẹ́ni yẹn jẹ́ ni ọlọ́run jù bẹ́ẹ̀ lọ ẹṣàdúrà ọlọ́run bá foríjì ọlọ́run bá tẹ ẹsìn kúrò mẹ́ sùmọ́kẹ́ wa máa sí pé sànù inú sàárè lọ wà yìí a mọ̀ pé òun lè ń wò wá báyìí wa áà ó ti lọ ẹ̀yin ní ẹ máa fún ọlọ́run kó bá kẹ bá ẹ̀mẹ́jà aṣọ sàárè ẹ̀mẹ́jà aṣọ lóṣàwò pẹ̀lú ògbó ọlọ́run pẹ̀lú àwọn kútọ́ọ̀bù tí ó tún mọ wá a mọ̀ ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ míì tó tún rọ̀ mọ́ sàárè abẹ́lẹ́wọ̀n bá mú tóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ ìfikí òdòdó Islam tí ó ń jí kò yé wa. ìbádọ́lá ní sin ọlọ́run òkúrò láha ẹ̀kúrò kù ẹ̀dá mọ̀ ẹ̀rẹ́ ọlọ́run gbogbo àlọ́ ẹjá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn ìdàrà tó ń ṣe fún wa kálùkún ó lè máa bá wàlà díkùrùláì akbar àti ọlọ́run ló tóbi jùlọ nígbẹ̀jọ́ agbàfíṣẹ́ bí lè láì fáwọn èèyàn méjì kan pẹ̀lú ògo ọlọ́run ń tá àgbà fún wọn kò tí àmọ́ alhamdulillah akọjá àlàjì nínú tí wọ́n wá bèèrè àwa ni tó pẹ̀lú ògo ọlọ́run á tún gbà náà lẹ́nu ẹni tó ń wá 36,000